أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين a ń kí ẹ̀yin gbogbo wáyé pé àdìjọ kó jímọ̀ àdìjọ kú àbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àkùnrin àlefíkì òfin dín lórí one zero one point one fáwọn tẹ̀dọ̀ lókè ìlú lógúnmọ̀ṣọ́ ọlábìnibìnrin ló kọ̀ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú sheikh dr shabdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógúnmọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́ máa fi ṣíde òun wọ́n ní ìyàwó ní islam kọ sí kí àáfà kan sọ pé òun ríran sí ni pé kéèyàn ṣe sàárà torí pé nǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀ ó ṣeé ṣe kọjá pé yóò la ti ẹ̀mí lọ kéèyàn mọ owó ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà fifty k wá kí òun fi bá ní ṣe sàárà àmọ́ tí èèyàn lówó lọ́wọ́ nígbẹ́ kí lèèyàn ṣe. ẹ̀kejì wọ́n ní ìdájọ́ òun ló wà fún ọ̀daràn tó bá fipá bá obìnrin lò pọ̀ kí sì ní ìtanràn tí yóò jẹ́ sísan fún ẹni wọ́n bá fipá bá lò pọ̀ ìkẹta wọn ní ǹjẹ́ obìnrin tó gba síyàmù rọ̀mọ́dọ́n pẹ̀lú bí ẹ̀jẹ̀ aláwọ̀ òkèèfé yẹ́lò tó ń jáde lára rẹ̀ wọ́n ní ǹjẹ́ irúfẹ́ obìnrin ṣé wọ́n ní ṣé yóò ṣe bẹ́ẹ̀ yóò ọ̀dà ìbéèrè wọn ò tí ì yé bí bí wọ́n ṣe kọ́ o ẹ̀kẹta ẹjá mú mi ka ìṣìkẹta wọ́n ní ìjẹ́ ó tọ̀nà kí àwọn ó sọ lálàsí ọ̀rọ̀ sí ọ̀rẹ́ bàbá àwọn látàrí pé ọ̀rẹ́ bàbá àwọn yẹn ó fi àìsàn tí ó ń da bàbá àwọn láàmú ó fi bú bàbá àwọn bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. assalamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إن كان صفنا اليوم سين àti pé ìṣẹ̀lẹ̀ láàbì kan ṣẹlẹ̀ àti káwọn sì sọ̀rọ̀ ilé tó lè jẹ́ àádọ́ta ẹgbẹ̀rún náírà ẹni ìhà oníkẹ́kọ̀ọ́ sí tí wọ́n tó sì pé ẹ̀tànjẹ àti iná ló ń bá ká iná ní rúbèrè ilé jọ lójú tàlẹ́ na náà tó lè rí ìrántí yẹn ọlọ́run nìkan ló máa ń tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá à ń sọ̀rọ̀ yìí bá ń sọ ìrọ̀lẹ́ àbí alẹ́ òní ẹsẹ́ni kankan tọ́nà fún láǹfààní àti nǹkan tí ó tó ti kọ́ ni da ìrìn èké burúkú tó ń fi ń gbowó jẹ lọ́wọ́ àwọn èèyàn nígbà àbàjẹ́ nígbà tó ṣe ṣe pé àwọn ẹni tó ń gbowó lọ́dọ̀ wọn àtẹni tí wọ́n kówó fún irú ròǹbòrùn náà ní gbogbo wọn wọn ò gbọ́ ọlọ́run bá gbọ́ rárá rárá ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ kẹ́dà kan sí tó nímọ̀ kọ̀kọ̀ àfọ̀nìkan òun ọlọ́run tó dẹ́dà òun nìkan ló nímọ̀ yìí ọdájú pé wàá di ìwọ̀fà lọ́dọ̀ ẹni tó fẹ́ fi ọ́ sóúnjẹ gẹ́gẹ́ bí koríko ti ṣe rí fáwọn ẹran eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n lẹ́nìkan fi tipátipá bá obìnrin lò irú ìjìyàwó ló yẹ kó wà fún àkọ́kọ́ àwọn àlòfin ṣẹ̀ríà nàìjíríà àwọn nǹkan míì báyìí nǹkan béèrè kẹlẹ́ bá a máa kí ni ọba ṣẹlẹ̀ sónítàn tó bá kófin ṣẹ̀ríà wà ní àìjẹ́ bẹ́ẹ̀ òbúkátà ká máa bàsìkò jẹ́ nítorí pé nàìjíríà nínú òfin tí wọ́n tí wọ́n ń lò tọ́jẹ́ tìjọba àwọn náà lófin pé ẹni tí wọ́n bá mú tó bá fi tipátipá báyàn lò yóò lọ́dún mẹ́rìnlá lọ́gbọ́n ẹ̀wọ̀n pẹ̀lú sí àṣekára àti ẹ̀gbọ́n nípa àpínlẹ̀ kan táwọn sọ pé yàtọ̀ sọ́dún mẹ́rìnlá lọ́gbọ́n ẹ̀wọ̀n pẹ̀lú sí àṣekára. wọ́n tún tẹ onítàn lọ́dà kó lè bá a tó ń ṣe láburú òfin tọlọ́run tẹ́ yẹn ọkọjá gbogbo àwọn tá à sọ kò dìgbà bá lò ná ní nàìjíríà gbogbo ìdánsọ ọdún mẹ́rin àti kìnní gbogbo ẹ̀rọ lásán nǹkan kọ́lẹ̀ ẹ pé nàìjíríà wa ń yìí aláwọn òfin míì náà tó ti pé kèsì pé bá sófin tí wọ́n mú ṣẹ lórí rẹ̀ àfi tó ọba ti ní baba ń gbẹ́jọ́